mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àbáńlá ayé àánú Olódùmarè ò ní fẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ wọ́n gbàdúrà wípé ànímọ̀ṣe ànímọ̀ya ànímọ̀bànújẹ́ ikú ò ní sẹ̀mí wálé gbòdò gbogbo ẹni máa kú á dàgbà ẹni bá dàgbà yóò dògbò káfọ́ pawó káfèrègì jobi kó di pọ́ òde gbogbo àwọn ọkùnrin ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe ikú tí ń pojú gbẹ̀ni òwe ńlá ní pa fún ni ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó ó pe gbogbo wa sí àjọ tó nírònú ọmọdékùnrin mẹ́rin ni kú sẹ̀mí wọn légbodò àtọmọdébìnrin kan. ntọ́ba ni lọ́kàn jẹ́ ni pé ntọ́pa wọn kì í sóúnjẹ pẹpẹ súùpù lọ́ràn wọn lọ sọ́run àṣàǹtì ọpọ́sibù kẹ́ ẹ ti gbọ́n pa ìṣẹ̀lẹ̀ yìí mi ì láǹfààní láti ṣó fídíò ẹ̀ fún yín ṣùgbọ́n fídíò yẹn báyẹn lọ́kàn jẹ́ bàtà àwọn ọlọ́pàá débẹ̀ wọ́n rìkọ́ọ̀dù àwọn èèyàn kan náà rìkọ́ọ̀dù ẹ̀ mo rí fídíò ẹ̀ mo rí báwọn gédé ọlọ́run ṣe sùn lẹ̀ ọmọ kéékèèké gba ta wá wádìí lọ ta wádìí bọ̀ ẹni tó gbẹ̀mí wọn òun jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún tó bá tásìkò wọ́n ṣàfihàn gbogbo wọn kí ló fa sábàbí kí ló dé tí ẹ̀dá lóró ń ná kí làwọn ọmọ kéékèèké àsìkò yìí kí ni wọ́n ń rò lọ́kàn kí ni ń lé wọn léré kí ni wọ́n ń wá kí ni ń jó wọn lọ́wọ́ tí wọn ò fi jólẹ̀ kí ni ń ṣe wọ́n gan tá ń bí wọn ẹ̀kọ́ wo làwọn òbí ń fáwọn ọmọ wa especially àwọn tó dóbìnrin especially àwa tá a jẹ́ bàbá tá a jẹ́ màmá ǹjẹ́ ń pa àwọn ọmọ yìí ṣá ń bá wọn sọ̀rọ̀ rírí ayé ṣá ń fún wọn ní sùúrù ṣá ń fún wọn lẹ́kọ̀ọ́ lé ẹ̀kọ́ ọ̀bágbépọ̀ ẹ̀dá ṣá jẹ́ kí wọ́n mọ̀ wípé sùúrù sí òkúta jiná ṣá ń jẹ́ kó yé wọn wípé omi tí ẹ̀dá ò mu kò ní sàn kọjá ẹ̀ ṣá jẹ́ kí wọ́n mọ̀ wípé jẹ́jẹ́ láyé gbà o àti pé àràgbé láyé kò sí ní tá a fi ra yé ẹni gbé ju ká ní sùúrù lọ ká yá sùúrù mọ́ sùúrù tá a ti ní tẹ́lẹ̀ kó lè bá a pọ̀ dáadáa kó lè bá a tó wá lò àwọn ọ̀jọ̀gbọ́n ní sùúrù kì í pọ̀ jù àfi bí ọ̀bá ní tó wọn wá ní ẹ̀dá ti ní sùúrù tẹ́lẹ̀ o ṣùgbọ́n kẹ́dà ó tún rà kún sùúrù rẹ̀. ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí abiyamọ ó yẹ kó pààyàn lẹ́kún but unfortunately àti oríṣiríṣi omi ojú ti gbẹ gbogbo ẹkún tó yẹ ká sùn àti sún kọlọ mọjà wa náà ṣọ̀fọ̀ ọmọ ṣùgbọ́n ọmọ yìí mọ̀ parẹ́ ọmọ yìí mọ̀ parẹ́ hmm. bí bá ń tásìkò kan ọmọ yìí mọ̀ pa mí ọmọ mọ̀ pa mí bí bá ń tásìkò kan yóò di ọmọ mọ̀ parẹ́ torí pé aláyé lọ́láyé ẹlẹ́mìí lọ́lẹ́mìí. ẹni tó dàgbà tó ile ilé ayé ara ẹni ẹnkún kéke ilé ayé ara ẹni là fi pé ojúlọ́kọ̀ ọmọdé tó kún pẹ́ nísìn torí bọ́ dàgbà yóò padà kú náà ni kò wá síbi tí kúkì ti pa ni ńlọ́jẹ́ kígi ọ̀dá lóko kọ́pọ̀ ọmọ alára méje ajérò pẹ̀lú ìbẹ̀rù òun kọ́ ọmọ tiẹ̀ mẹ́fà jù síyẹ̀wò ajá jìn ó pọ̀ máa jèrò mẹ́fẹ̀ẹ̀fà àkàndọ̀rọ̀ àwí kòǹkò ni mo fi pé ikú ń bẹ nílé o ikú ń bẹ lóko ikú ń bẹ lódò ikú ń bẹ lẹ́sẹ̀ kòkó ń bẹ lọ́nà jíjìn mo rántí bọ̀dá mi di méjì lọ́dún náà lọ́hùn igi lówó pa bọ̀dá yìí sì fẹ́ràn mi ńgbà mo wà kékeré ọ̀pẹ yẹ ó fún mi ó fẹ́ràn mi pọ̀ tó bá bá mi pàdé lóko níbi tí mo ti lọ dẹ dẹkùmágolo bí mo ti lọ wo jámọ́ọ̀nì pẹ̀lú bí mo ṣe bí mo ṣe kéré ńgbà náà bí ọmọ ọdún méje bí ọmọ ọdún mẹ́jọ ń gbọ́dọ̀ jù bá ń lọ tí n bá lọ lọlídé lọ́dọ̀ bàbá màmá mi ọmọ ìgbélé ti sú òwò ọmọ kékeré má lọlé má lọlé ikú kí ń pa kiri má lọlé ìgbà mo gbọ́ wípé iṣẹ́ rẹ́gírẹ́gírẹ́ ni wọ́n ń ṣe njẹ́ ọmọ gbọ́ pé igi wó pa bọ̀dá di méjì very handsome man ó dùn mí mo ṣe kéré tóun lọ́jẹ́ kí n sọ wípé rírí lọ́sàgbàfọ́ gbọ́n asáti asájọ gbọ́ sí Ìkòròdú táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọlé bọ́ọ̀lù tí wọ́n dẹ̀ sínà ìbọn fáwọn ọ̀dọ́kùnrin tí ń bẹ́ńbẹ́ẹ́ yóò lé lọ́gbọ̀n tó pàdánù ẹ̀mí wọn ọmọ ìyá méjì ń bẹ láàrin wọn ọmọ ìyá mẹ́ta ń bẹ láàrin wọn bọ́mọ bàbá mẹ́ta sì ni ilé yìí ló fà ń gbà náà tíjọba fi dà àwọn mobile police sí gbòòrò sí kòròdú àtàwọn sójà tó fi jẹ́ pé tọ́ọ̀bà kọjá níbìkan ọ̀ọ́káwọ́ sókè ọ̀ọ́bọ̀ọ́wù rẹ sílẹ̀ wọ́n bá ti rí tàtú láre wọ́n yọ sẹ́gbẹ́ kan àwọn kan bẹ́ẹ̀ ń bẹ̀ tán ti kú látìgbà náà tí wọ́n ti fílẹ̀ dì sìn ìwọ ọkùnrin tó o bá lutí ìwọ tó o dórun ìwọ tó o dirun ó mú ọ wọn lọ mẹgbẹ́ òkùnkùn ni ọ. so kí ni mò ń bá lọ kí ni mò ń bá bọ̀ ni wípé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ nbi tí mo ń parí sí náà ni pé bá a bá ti sọ báyìí mo gbọ́ gbọ́ hmm, mọ̀ ga o wọ́n mọ̀ yìí irọ́ lọ́la ó ti tán lọ́kàn wa torí pé ṣẹlẹ̀ mi ò tún ṣẹ̀ àwọn ọmọ yìí àwọn ọmọdé yìí wọn ò kọ́ ẹ̀kọ́ kankan rárá nípalẹ̀ ayé n ti ń bẹ lórí ẹ̀mí wọn àwọn obìnrin lẹ́yìn kí wọ́n dógó ẹja sọ pọ́n bẹ́ẹ̀ kò sọ́gbọ́n mi wọ́n ó ṣèdí bàlàbàlà lórí screen kí wọ́n máa wọ bra kí wọ́n máa gbọ́yàn dó lójú screen àwọn ni wọ́n ní most views most like irú àwa báyìí táwa ń sọ̀rọ̀ gidi tó máa kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ tí ó tọ́ ọ̀yàn sọ́nà tí ó sọ̀rírí ayé fún ọ̀yàn <laughs> ẹ ní wò àwọn ọmọ òun ni wọ́n mọ̀ ní one million views ten thousand likes ó máa wò pé kí lè lè ṣe báyìí nìsín táwọn èèyàn ń wò báyìí so ntílẹ̀ ayé dànù ọmọ sixteen years ó ti gbẹ̀mí èèyàn márùn-ún arákùnrin kan láàrin wọn ló jẹ́ boyfriend ẹ̀ um, now ex boyfriend ẹ̀ ni wọn ò fẹ́ra wọn mọ́. ńlọ́wọ́ bá ex boyfriend dẹ̀ ṣe pẹpẹ súùpù wá yorùbá gbọ́n pọ̀ o yorùbá ní ó lè lóun ọ̀bọ tó lẹ̀kún lé ẹ ṣe inú rẹ̀ ń dùn ọ̀ ń yọ̀ ò fura ex girlfriend ó fẹ́ bá ex boyfriend ṣe pẹpẹ súùpù wá ọmọ pé ex boyfriend ó ní girlfriend míì o torí girlfriend tótó náà pàdánù ẹ̀mí ẹ̀ o inú boyfriend dẹ̀ dùn pé kọ́ mọ̀ sí bọ̀ ó ṣe pẹpẹ súùpù wá nírètí pé boyfriend o nìkan niyọ́ niyọ́ jẹ́ èmi rò bẹ́ẹ̀ o tàbí boyfriend òun àti girlfriend tuntun ni wọ́n jẹ́ èmi rò bẹ́ẹ̀ tàbí kó jẹ́ pé ó ti sọ fún gbogbo wọn pé ah, ẹ̀yin guys ṣé kí n ṣe pepper soup wá fún yín kí gbogbo wọn jọ máa expect pepper soup ẹ̀ because n tó ń pepper soup yẹn pọ̀ débi pé àwọn márùn lè jẹ́ ó possible kó ti mọ iye wọn tẹ́lẹ̀ bí máìlì mi ṣe sọ tó bá wà mọ iye wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká ní ex boyfriend díẹ̀ sẹ́ẹ́ tí girlfriend tó tó ṣẹ́ ẹ́ sáwọn ọ̀rẹ́ ex-boyfriend yẹn náà ṣẹ́ kí lẹ̀ṣẹ̀ wọn. bóyá ńgbà tóun àti boyfriend yẹn ò fẹ́ra mọ́ bóyá bá wọn sọ̀rọ̀ kan bò ń bẹ́ wọn ò dá lóhùn yóò ti wá wo ibi tí yẹn ó sì jẹ wọn bóyá àwọn ni wọ́n fún boyfriend yẹn lánàá dá lady tó ń fẹ́ oríṣiríṣi nǹkan mò ń gẹ̀ẹ́sì ni o n sọ pé exactly bẹ́ẹ̀ ló ṣe mo kàn ń wò ó nítorí máa ní lọ́kàn láti pa wọ́n bóyá àrójù yàn bí àsámọ́ mi àrójù yàn ní bọ́ àrójù yàn ní bọ́ ọjà ní ọmọdé máa ń wo nǹkan máa ń mójú kúrò ní àrójù yàn that is kéèyàn ó rí nǹkan kọ́ lè yan ojú kúrò Yorùbá ni a lè sọ pé àìlámójú kúrò àrójù yàn ní bọ́ ká sọ pé ló ló kó wọn pé ah bẹbẹ súùpù ní ta sánsán yìí irọ́ o ẹ̀yin nìkan ò lè dá o àwa náà jẹ ń bẹ hàn wọn náà mú síbí jájọ jẹ ló kó bá wọn tó kù so ọmọdébìnrin yìí Aishat ńlorúkọ rẹ̀ Aisha Suleiman boyfriend ẹ̀ n bá morúkọ ẹ pé ẹlọ́jì ni ọ pàdánù ẹ̀mí ẹ̀ ń gangan ló fẹ́ pa bàbá ẹ̀ lọ́jì ló ń wá jí làárọ̀ ló fẹ́ wá wo ọmọ rẹ̀ ńlọ́bà kan nínú àwọn ọ̀rẹ́ tó kú sí bákónì ah, kọ́ wọlé ńlọ́ba àwọn méjì míì ní sitting room táwọn ti kú tẹ̀gbọ́n tàbúrò ah, kọ́wọ́ yàrá ńlọ́bọ ọmọ rẹ̀ àti girlfriend ẹ̀ tán ti kú sórí bẹ́ẹ̀dì wọ́n kó gbogbo wọn di ilé ìwòsàn ilé ìwòsàn wọn ti confam ẹ̀ pé ọ́ oh, eléru ti sungi alárẹ̀ ti jàgbá wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra wọ́n ti ta tẹ́rù pa kó tó di pa àwọn ọlọ́pàá wa lọ síbẹ̀. Si kí n tó ẹjẹ́ àwojú àwọn ọ̀dọ́mọkùnrin tí àwọn ọ̀dọ́ tí ọmọdébìnrin yìí gbẹ̀mí ẹ̀ ká tó wá wojú ọmọdébìnrin yìí gangan àwọn ọmọ ọlọ́mọ lélẹ́yìí o girlfriend tuntun ló wà lókè boyfriend ló wà lókè àwọn ọ̀rẹ́ mẹ́ta ló wà nísàlẹ̀ ó jẹ́ nǹkan tó tó lágbára pọ̀ tó bá àyàn lọ́kàn jẹ́ gbogbo àwọn ilé inú ìsìn ìdùnnú òbí wọn ni wọ́n ìrètí òbí wọn ni wọ́n investment òbí wọn ni wọ́n kóbi òṣìṣẹ́ lọ látàárọ̀ láti wá jíjẹ àti mímu kóbi ọ̀ràn mọ nílé ìwé kọ́mọ ó lè bá a yàn kọ́ yanjú kọ́mọ ó lè bá a ṣoríire at the end of the day kẹ́nìkan from nowhere kọ́kàn déédé wá dá ẹ̀mí ọmọ yẹn légbodò bó o la ṣe máa fail bó o ní náà ọmọ ó ṣe jóyàn sí bó o ní ó ṣe máa dùnyàn sí bó o ní ó ṣe káyàn lára sí. oníkópa ni obìnrin ọmọ sixteen years ọ̀rẹ́ ọmọ sixteen years péré òun náà rèé o kìíní ọ̀rẹ́ násánásán yìí o ọmọ sixteen years iná wá káàkiri àwọn ọ̀rẹ́ nù àwọn lára wọn nù lẹ́yìn o hàn mọ́jú picture lọ every blessed day kí wọ́n ya fọ́tò kí wọ́n flant fóònù iphone náà ní kálukú wọn ń lò ẹ wo ọmọ nísìn kí lọ́jọ́ orí ẹ̀ sixteen years ó ti dàpọ̀ àyàn already ilé ayé tiẹ̀ gangan ti bàjẹ́ already meanwhile at sixteen still fresh and young with a lot of potentials ó lè padà rí better boyfriend tó ju boyfriend yẹn yẹn lọ ó lè padà rí kì í tiẹ̀ sí pé ó lè á rí ẹni tó bẹ́tà ẹ̀ pátápátá ẹ̀ ní ti kálukú wọn lé káàkiri náà lọ́mọ yahoo kán máa lò wọ́n jù bẹ́ẹ̀ lọ́mọ yahoo náà náà fẹ́fẹ́ because àwa tá à ṣe yahoo ọ̀ lágbára tí wọ́n ń gbà mélòó ni wa ló lè àfọ́dù iphone débi pé yọ̀ọ́ rà fún girlfriend tí dẹ̀ ń lo iphone láàrin wa bóyá six bóyá iphone six ní ń lò ọmọ sixteen years dẹ̀ ló mú three camera dání àti wá sílé ayé majority nínú àwọn student wàá wọ́wọ́ wọn wàá máa rí iphone thirteen iphone 12, iphone 13 pro max 12 pro max for iphone 14. fourteen wàá wò pé àwa gan tá a jẹ́ senior gan tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì gan tá a sùn tá a wò wọ́n fẹ́ dọ́lọ́run ọ̀rọ̀ mẹ́ ká tó rówó eleven pro max gbà ká tó rí lò àìmọye èèyàn ní ṣiṣẹ́ iṣẹ́ àṣelàágùn wọn ò mọ̀ rówó iphone o àwọn student lélẹ́yìí wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ ìwé ni wọ́n ń kà majority wọn ni parents wọn ò dẹ̀ lówó lọ́wọ́ majority wọn ni parents wọn ò lówó lọ́wọ́ ni parents wọn gan ò lówó iPhone débi pé yọ̀ọ́ rà fọ́mọ so àwọn guys yìí náà ló ń rà fún wọn tàbí àwọn díẹ̀ lára wọn ti ń tòbò jẹun àwọn máa tòbò jẹun máa tàdí jẹun àwọn yẹn ló jẹ́ pé wọ́n gbà lọ́wọ́ a mọ ti b mọ ti e d mọ ti e mọ ti f tí wọ́n rò papọ̀ mọ́ra wọn tí wọ́n ra expensive phone hàn mí àmọ́ swap wọ́n mú lọ ibi tí wọ́n ti ń ta fóònù wọ́n fowó kún wọ́n gbà mí ibẹ̀ yẹ kọ́ ọmọ fẹ́ lọ ara greediness ara ntí ń tì wọ́n sí tìkùtì nìyẹn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 is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá. tọdún yìí tó ti wọlé dé o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 like i said mo ní màá ka nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá sọ ntọ́ba yẹn lọ́kàn jẹ́ jù ńbẹ̀ ni pé ọmọ kéékèèké ni gbogbo àwọn ọmọ yìí o new girlfriend bọ̀bọ̀ yẹn sixteen years náà ni bọ̀bọ̀ yẹn gangan Emmanuel ọmọ nineteen years ni sixteen nineteen kí ni yàtọ̀ ṣùgbọ́n tèmi àtẹ̀yìn bá wo píṣọ̀ yẹn dáadáa a máa rí i pé àwọn ọmọ yahoo ni ni gbogbo wọn wá ìyẹn kọ́ ni issue gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìsàn ni on twenty nine ten twenty twenty four at about seventeen ten hours operative of Jatau division received information that a girl later identified as Aisha Suleiman sixteen years alleged to have caused the death of Emmanuel Elgi and four others with food poisoning, was about to be lynched by some young men from the community. They mobilized to the scene, rescued the suspect to the station, and the case was transferred next day to the State Criminal Investigation Department for discreet investigation. Nti Commissioner of Police cp umoru peter osiji ntọ́sọnù now ọpọlọpọ ìbéèrè mo ti béèrè tí ò ní dáhùn ọ̀pọ̀lọpọ̀ àlàyé mo ti ṣe ṣùgbọ́n ilé ìtọ́jà jù ń bẹ̀ ni pé orí àwọn ọmọ yìí kéré sí nǹkan tí wọ́n ń ṣe. bí relationship ò bá work ọlọ́run létò míì my dear sister má fi ìjà sọ́wọ́ ara ẹ jà kò sẹ́dá tó lè gbèjà ara ẹ̀ tó lè gbèjà ara ẹ̀ tó lè dàbí ọlọ́run ni ògbèjà ẹni kẹrù tó ń bo níjà ọlọ́run máa gbèjà ẹ̀dá ẹ̀rú tó ń bá àyàn gan pé ah, ah, ọlọ́run ìran débì yìí eléyìí tó eléyìí tó ti ń pọ̀ jù àánú rẹ̀ sì tó ti ń ṣe mí ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ fífi ìdájọ́ sọ́wọ́ ara ẹni at the end of the day kí lèèyàn wá gbà ń bẹ̀ lágbájá ṣàbúrú fún ọ ìwọ náà ṣàbúrú sí padà ṣẹ́nu rẹ̀ ọmọ adùn pé orí tiẹ̀ ṣe padà ní àbẹ̀wò àmọ́ máa fún ọ lókun àbí yóò dowó fún ọ àbí yóò di nǹkan kan fún ọ ni mo ṣe pé aforóyaró kì jẹ́ kó rọ́ tán afikàsànkà kì í jẹ́ kíkà ọ́ tán bọ̀rọ̀ ọ̀rẹ́ mi dà mí ń ọ̀dà tèmi ọ̀dàlẹ́ ọmọ pọ̀ sí ni um, mm, ọ̀fẹ́ mi mọ́ kò sí wàhálà ọlọ́run sọ̀nà rẹ ní rere yóò sì tèmi náà rere relationship yóò lè wọ́ọ̀kì mọ́ ọlọ́run sọ̀nà rẹ ní rere yóò sì tèmi náà rere gbogbo èèyàn lè dàbí èmi or you or send you voice note. Ah, mo rò pé kí ni ṣùgbọ́n bí ṣe ń lọ yìí mo rí pé o ti try best yẹ èmi náà ti try tọ̀dọ̀ mi best wa lè mọ́ wà enough láti keep relationship with God. at Johnson, junction mo rí i pé àbí mo wò ó pé yóò da kẹ́ mọ́ lọ lẹ́mọ́ káfíọ̀ lọ láfẹ̀ ká lè nígbé ayé àlàáfíà ó ṣeé ṣe kó jèmi mọ̀ ń fọwọ́ aago rẹ sẹ́yìn bí ata bá fira wálẹ̀ ó tètè bá láàánú pàdé tí ó dáa jù mí lọ tí ó mọ iyì rẹ jù mí lọ tí ó mọ wúlò rẹ jù mí lọ á dẹ̀ fẹ́ yín funfun dágbére fúnra wa kálukú ọ̀dẹ̀ lọ ọlọ́wọ́ dẹ̀ sọ̀nà kálukú rere ó wá kù sọ́wọ́ ọ̀dájọ́ bàbá rẹ̀ ń tọ́ dájọ́ ni tá a fi lẹ̀ láàmú arántí pé ah, ọlọ́run ló ní tètè fi wèrè rẹ̀ lẹ̀ o ó sì kù sọ́wọ́ ọ̀dájọ́ bàbá rẹ̀ èèyàn tí ọ̀dá tó láàmú pé ah àṣé lágbájá ìtẹ̀ ń gbìyànjú ńgbà náà àṣó try àṣé mi ni mi mọ yìí ṣé n ti sọ nǹkan ròdòròdò nù báyìí n là fi pé ọlọ́mọdé á fi ọkọ wa ṣe boyfriend ká má fìyàwó wa ṣe girlfriend bó ṣe wà bó ṣe ó wà láàrin ara bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin àkàndá ẹ̀já ṣe jẹ́jẹ́ pàápàá jùlọ ẹ̀yin ọmọ àsìkò yìí èmi ò ríra mi gẹ́gẹ́ bí ọmọ ìsìn ìwà mi ò bá ti ń mu rárá rárá ó jìnnà síra wọn ìrònú mi ò bá ti mu ìṣesí mi ò bá ti mu ìsọ̀rọ̀ sí mi ò ti mu ẹ̀yin gan ọ̀ understand ọ̀rọ̀ mi because ọ̀rọ̀ mi wúwo ju ìgbésí ayé yín lọ nǹkan wéréwéré lẹ̀yin ń wá nǹkan jẹ́jẹ́ lèmi ń wá. kíákíá wá pé jẹ́jẹ́ kése tá a bá ń tẹ̀lé jọ ní ní èjì ẹ̀ta ní pẹ́ títí ní pẹ́ kánrin kése tá a bá ń wá lójijì ní dálẹ̀ kan náà wá pé ní tán wá pé gbogbo owó tẹ̀ ń wá àdíjọ́ seventeen sixteen eighteen nineteen gbogbo ẹ̀ náà ni pé ẹ fẹ́ lo fóònù olówó ńlá ẹ fẹ́ gun exotic cars ẹ fẹ́ all those things ilé ayé lọ́mọ o ìyá ìyá mi ni màá ń sọ̀rọ̀ kan a ní má tètè lóbìnrin kó o lè lóbìnrin pẹ́ tètè lóbìnrin kó o má lóbìnrin pẹ́ ọ̀rọ̀ tó nítumọ̀ ni ọ̀rọ̀ tó ta kókó ni má tètè lóbìnrin kó o lè bàa lóbìnrin pẹ́ ó túmọ̀ sí má rush láti fẹ́yàwó stọ́dì obìnrin dáadáa make sure kó o ní tó wọ́ọ̀tì láti fẹ́yàwó ń tẹ ọkùnrin gbọ́dọ̀ ní lọ́wọ́ kó tó fẹ́yàwó kẹ́nu rí o lè bá àtọ́rọ̀ nù lé yóò jẹ́ kó obìnrin ọpẹ́ lọ́dọ̀ ẹ̀ tètè lóbìnrin tí wọ́n sọ ìwọ kánjú fẹ́yàwó kò tí ì sọpọlọ téèyàn fi bóbìnrin gbé kò tí ì sẹ experience téèyàn fi bóbìnrin gbé ò tí ì níwà tán fi bóbìnrin gbé ò ní sùúrù ọ̀ láfaradà ó fẹ́ fẹ́yàwó sílé. Si ó padà lé náà ni tàbí kò ń gan padà fi ọ́ lẹ̀ nìkan ṣẹlẹ̀ nu méjèèjì. hàn ìyá wa láròjinlẹ̀ bàbá wa láròjinlẹ̀ àwọn òbí iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa o ikú ọ̀dọ́ ikú èwe ti pọ̀ jù ikú tán fi ń para wọn ti pọ̀ jù àwọn ọmọ yín tán ṣe ìyàwó wọn dẹ́mi àwọn ọmọ èèyàn légbodò ilé ìtọ́ba tán bá rí lòun àwọn obìnrin wọn ń lò irú lédi yẹn nìsín Aisha kò sẹ́ni tá a bí tí ò ní rí wí o wọ́n bá láǹfààní àti pé parí kalẹ̀ nísìnyí pé kí ló le tó bẹ́ẹ̀ ó pọ́síbù kó jẹ́ pé ńgbà tó bá rojọ́ ẹnu ẹ̀ àmọ́ ògbà ah, ọwọ́ ti kú lóòótọ́ o ah, kọ́lọ́ mọ́ torí ọ̀rọ̀ lọ́rọ̀ gbáyàn lẹ́nu kọ́lọ́ dáríjì èèyàn ni o à ah, ntọ́sẹ̀lẹ̀ ṣe ọwọ́ ti kú bó ṣe kéré o ó ti lè lo nǹkan ọmọ ilé ọmọ ẹ̀fọ́ fọ́mọ yahoo anything ló ti lè lò tó máa jẹ́ pàtì àárẹ̀ lòun ọ̀dẹ̀ wá wò pé ó sì mí sóko ló ń bo ọ̀wọ́ aráàyè tẹlomi ìrọ̀ o tá a ti jọ sọ wájọ àjọ náà tán bí owó ni kí n tó fi lẹ̀ bí ṣe rí nu ẹlòmíì ni wọ́n máa jẹ̀gbádùn ìrọ̀ o kò rí bẹ́ẹ̀ o anything ló lè ṣẹlẹ̀ gẹ́ẹ̀yẹn nìkan ló lè sọ ohun tó ṣẹlẹ̀ because kéèyàn ó tó jíǹjìn ìyá àdéjọ sixteen tọ́jà pé kò tí ì yẹ kó mọ tó ń jọkùnrin gan yes tí bá sáyé dayé ayé ayéra dáadáa éèjì ẹ̀ lọ́pọ̀ ló lóṣó nìsín yes fifteen sixteen seventeen ni àwọn lọ́pọ̀ jù ló lóṣó àwọn tó yẹ kó jẹ́ ìyàwó ẹ̀yìn ọ̀la àwọn èèyàn kan wọ́n ti tán látòní wọ́n ti ẹ̀ dúró dọ̀la so àwa òbí iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa o ọlọ́run ràn wá lọ́wọ́ o láti bá wa tọ́ àwọn ọmọ yìí o láti bá wa kọ́ wọn sọ́nà tó dáa ọ̀nà tí wọ́n fi máa rántí ọmọ ẹni tí wọ́n ṣe ọ̀nà tí wọ́n fi ní fìkútọ́ yàwọ̀ para wọn mọ́ àánú olódùmarè ò nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o àkàndá ọ̀tán lẹ́nu ó kù kún àgbà bá a wí tòní tọ̀ lákẹ́ni mọ́ni ò nítorí ẹ̀kọ́ jáwọ́ ìjọba ṣòfin kọ̀ọ̀ràn kàkọ́sẹ́ni tí ó ṣòfin àjẹ́ ìgbà tó bá ṣẹlẹ̀ báyìí náà là dárò bátẹ́gùn bá ti fẹ́ sinmi sí àti gbàgbé irú ẹ̀ yóò tún padà ṣẹlẹ̀ kọ̀sọ́gbọ́n yóò tún padà ṣẹlẹ̀ kọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá sí i etí ibojì òkú la ti tọrọ àforíjì ńgbà tí èèyàn wa kan bá wé ìyá ọmọ kékeré ìyá ọdọ ìṣẹ̀ṣẹ̀ kínní kan ní ìyá a máa ronú ah, àṣẹ mi ò jù báyìí náà lọ àṣẹ tẹ́mi bá ti bọ́ àṣẹ ó bó ṣe máa rí náà ní ah mọ̀dákẹ́ èèyàn ó ṣe irọ́ ni ẹja délé ẹ̀ ti ń ṣèkánú wa ti mú kárẹ̀ padà ẹni tí ń ṣe bí ti gbé gbébi ẹ̀dá ní padà a ti gbàgbé ntọ́sẹ̀lẹ̀ níbojú òkú so lo and behold ọlọ́run elédùnmarè ní kó ṣàánú gbogbo wa akanda kó tó di pé wọ́n máa lọ ẹ jẹ́ kí n rẹ́yìn ẹni bí ẹni èèyàn bí èèyàn létí nípa ti FM radio project mi ó wù mí àlá mi ni mo fẹ́ nílé iṣẹ́ rédíò tèmi ṣùgbọ́n dàǹdógò kọjá àbínú dá dàǹdógò ẹ̀ kọjá àbínú dá gbogbo owó tí mo máa nídìí ó lọ bíi two hundred million naira èmi dẹ̀ ní ìwọ̀n ní two hundred thousand naira ṣùgbọ́n mo ní nǹkan kan tó jowó lọ ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ni bí baba wà láyé àjẹrán tó jẹrin lọ mo nígbàgbọ́ nínú ọlọ́run nǹkan kejì tí mo ní ni pé mo nígbàgbọ́ nínú ara mi kò ju mẹ́ta náà lọ ìkẹta tí mo ní mo nígbàgbọ́ nínú àwọn èèyàn kọ̀ọ̀kan tọ́lọ̀ wọn ràn sí mi n tí ì dá wọn mọ̀ n mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá mi dá sí tfm rédíò mi ọlọ́run ọba mi ń gbọ́ òun ò rí kankan ṣé mo rí ṣé mo rí hàn sójú rí mi ì rí kankan sójú rí nínú wọn tí n bá rí sójú hàn lè jẹ́ hàn lè tó thirty percent rírí sójú tí mo dẹ̀ máa rí hàn sójú nu picture náà ni o pàjọ pàdé báyìí kò tí ì sí ní ẹnìkan péré ọ̀túnba láti UK pé ó dé ah, wíwógó fẹ́mi tí yín o ọ̀túnba nìkan so mo ń fẹ́ràn lọ́wọ́ yín ẹ gbà ẹ gbàgbé pé January first ni mo ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀ oṣù kọkànlá láti wà yìí ìyẹn five hundred mo ti ẹ̀ sọ́ngbà yẹn pé mo ní ìtò máa fún mi ní one one hundred thousand naira láti January di. De november mi ò tí ì rí one hundred <laughs> láàrin five hundred mi ò tí ì rí one hundred nínú five hundred adela ní more than fifty million ọmọ yorùbá throughout the world are you telling me that àkàndá ọ̀rọ̀ awíkóńkó awọ́ ti ìyẹn five hundred tó lè fún mi ní one one hundred thousand naira am I that bad? ṣé bẹ́ẹ̀ náà ni mi ò ní ipa àtìpín nú ọ̀rọ̀ Yorùbá rárá ni ṣé bẹ́ẹ̀ náà ni mi ò ṣe nǹkan tó dáa fún Yorùbá rí ṣé náà ni mi ò represent Yorùbá níjọ́ kan rí dọ̀sí mi pé mi ò ní impact ní society mi ní ethnic mi ní region mi nílẹ̀ Yorùbá mi ní country mi tí bẹ́ẹ̀ náà ni mo bá tó. so tí n bá wa sọ wípé báyìí ni yorùbá rí pé mo understand yorùbá mo study yorùbá mo mọ yorùbá dáadáa yóò dàbí ẹni pé èèyàn ń sọ̀rọ̀ tó èmi mọ̀ wípé ìkórìíra ló fà á torí pa ìkórìíra ò tọrọ sí ni àwa sì rèé ọlọ́run ò dá wa mọ́ nǹkan mi yàtọ̀ sí ká máa sòótọ́ ọ̀rọ̀ fẹ́ni bá gbọ́ o fẹ́ni tí bá gbọ́ o eléyìí ò àwa we will keep saying the truth so irrespective ti wù kọ́ jẹ́ bí mo ṣe ń sọ yìí tó bá ti di December thirty first I won't mention it I won't mention about it I won't mention it anymore màá dòde ntọ́lọ́hún ṣe so tó bá ń mẹ́rọ jọ́ béèrè fúnra lọ́wọ́ láàrin odidi ọdún kan